ẹ̀kálẹ́ Professor Ògúnlẹ́jà Òwúdẹ̀ ló ń kí yín yan kan bí ọgbẹ́ aláṣejù bàbá jẹnrọlá ti fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè kòmátà gẹ́gẹ́ ní ten to fifteen lù ní ìlú London níbí ẹ wá nǹkan kùn sójú láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà ṣàrà lójú ọ̀tá tó wù mí tẹ̀gbintẹ̀gbin. àwọn ọmọ ewé fi ìbínú kìlọ̀ fún wòlíì kan ní ìlú Ìbàdàn wọ́n sọ wípé kí wòlíì Kàsálí má pe màmá àwọn ní orúkọ ní Ẹsábọ́ọ̀dù mọ́ wọ́n ní dípò bẹ́ẹ̀ kí ó máa pè wọ́n ní Evangelist Mọ́rílì ọ̀ wòlíì Dàpúpa wòlíì Dàpúpa báwo ẹ̀yọ́ mi ewé ẹ fọ́nì o mo rò pé àṣàbí lórúkọ màmá yín. Mm-hmm. Gaji Bass fi dá ìjọ sílẹ̀ ní ìsàlẹ̀ camberwell ní ẹgbẹ́ traffic light. Isiaka Mogaji sọ wípé ìpè iná ni Ọlọ́run pe òun ní ẹgbẹ́ traffic light. Ah, ah, Bàbá Gaji sẹ fẹ́ máa ok níbi traffic light lẹ́tí fẹ́ máa ṣe ìsìn tí Ọlọ́run náà ni. ọ̀gá àwọn Boko Haram ti bímọ o a kú oríire. ọjọ́ Tuesday tí Olódùmarè kò sáì ní gbogbo ọmọ Nàìjíríà yóò lọ ṣe ìsọmọlórúkọ ní ìlú Borno ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o lọ́gán tí olórí orílẹ̀-èdè wa ajagun takiti, aka evangelist òfin kò wúlò ti gbọ́ ni ó ti pe bàbá tòkunbọ̀ king agídínké olóyè Sunny Adé pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣàì lọ ṣe irú eré tí wọ́n ṣe fún Ọọ̀ni of Ife ní àkókò tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn tí ó mú kí ọba adéyẹyè jó sofi lákòókò tí ìlú kò fi ara rọ níwájú king Sunny Adé <laughs> so kábíyèsí náà jó sofi fún àwọn ajẹranjẹgun ọ̀gá àwọn boko killer ní ìlú bọ̀rọ̀nù ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́ ẹ máa jíjẹ lára àwọn aṣojú àlùfáà ti bíi mélòó kan tí ọ̀gágun Irọ́lábí yàn láti orílẹ̀-èdè Yorùbá fún ìsọmọlórúkọ àwọn ará abírèé o olóyè aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ ọ̀nà kakanfò gani adams pásítọ̀ òsínbàjò lọ́ọ̀yà fálànà ọ̀ọ̀ni of ifẹ̀ aláàfin of ọ̀yọ́ ọ̀mọ̀yẹlé sowore ọba of lagos. lára àwọn òpònú tí wọn yóò lọ dẹ́rìn pa wọ́n níbẹ̀ rèé o. Ah, ẹ jọ̀wọ́ ẹ má bínú àwọn adẹ́rìn pòṣónú ni mo fẹ́ wí mo láwọn òpònú. ay alibaba gbẹ̀ngà adéyínká basket mouth I go die and everybody knows he go die tẹ́lẹ̀ <laughs> ní ọ̀dọ̀ Boko Haram I go save ìyẹn ò certain Sanyẹ̀rì Ọdúnladé Òkúnnù Láńkó Ìjẹ̀bú bàbá bàbá bàbá Ìjẹ̀ṣà ah, bàbá Ìjẹ̀ṣà kẹ́kẹ́ ah, kọ́ni. hello ẹjọ́ ta nìyẹn mo wà lórí ìròyìn kúmọ̀kúmọ̀ lọ́wọ́ ah, bàbá wa pásítọ̀ Abíóyè àbí ta ni ok ok ok ah bàbá ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà bàbá wọdún bá kú ṣebí ti ṣẹlẹ̀ nìyẹn ẹ pẹ̀lẹ́ ṣé kò sí sà mo wà lórí ìròyìn lọ́wọ́ ẹ ríran sí mi ok mẹ́sẹ̀gì pé mi ò gbọ́dọ̀ lọ sí ibikíbi tí màmá wọ mọ́tò lọ nínú ọdún yìí àwọn boko haram máa bímọ mo dẹ̀ wà nínú àwọn tó máa lọ dẹ́rìn pa wọn ok sà ẹ má bínú sà pé mi ò gbọ́dọ̀ lọ èyí ń bẹ lóko ló ń gẹ́ ẹ ṣé mo dúpẹ́ olúwa yóò dúró tì ẹ ó pẹ́ fún wa thank you very much ṣé ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn mi ń jẹ́ pé mi ò fẹ́ lọ sí ibi kìíní ti Boko Haram yẹn o àwọn wòlíì ni wọ́n rìnà sí mi pé kí n má lọ síbi kankan hmm. ìròyìn kúmọkùmọ náà ni ẹ sì ń gbọ́ ẹ má ti kúrò níbẹ̀ ṣùgbọ́n gbogbo ìlàkàkà tí ọ̀gágun kí ẹnu mọ̀ gbà láti pe King Sunny Adé padà ní orí aago wọn ni ó já sí pàtó nọ́mbà King kan sọ wípé the number you are calling is in mortuary ọba ríkú ọba họ hmm, ológbò tó máa peku asín àyàfi kó yáa múra ìjà ìwé ó dẹ̀ lè jẹ́ pé nẹ́tíwọ̀kì mi nẹ́tíwọ̀kì <laughs> ni ò dáa ìròyìn kúmọ̀kùmọ̀ ń ṣe àgbàgbé dan and den ní Beckham angel bread bàbá ẹlẹ́wà àgàn àti system tó ń ṣẹ́ owó ẹ má gbàgbé pé ìgbàkúùgbà tí ẹ bá ti fẹ́ ṣẹ́ owó ẹ lọ sí Beckham ní ọ̀dọ̀ system ẹ má gbàgbé pé naco general goods store wà ní Dustin market ní thirty nine forty one Ridley road Dustin market ohun gbogbo tí ẹ bá fẹ́ láti nàìjíríà tàbí oúnjẹ láti ìlú áfíríkà ẹ lọ sí iléeṣẹ́ naco general good store ohun gbogbo tí ẹ bá fẹ́ ni ó rí rà ń bẹ̀ aka ẹ béèrè wò ọkọ àti ìyàwó tí ọlọ́run dá lọ́lá tí wọ́n sì ní ìbẹ̀rù ọlọ́run wọn ni wọ́n ń pè ní naco general good store tí wọ́n wà ní dustin market ní ìlú london. Hmm. tó a kì í mọ̀ ogún mọ̀ tẹ̀ kí ìyẹn ìwòrà kí ó má lẹ́mọ olóyè gajibas ló kọ ìròyìn yìí sílẹ̀ ọmọyẹlé sòwòrẹ́ ẹni oríyọdílé ni ó tu ní èdè ìkálẹ̀ sí ti fúlàní èmi ọmọ yín olórí bí ìlú ègùn ló kà á frankly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o tó a mà kú ọdún o a kú ìyèdún twenty twenty lẹ́wàá yìí ṣé ò gbàgbé ẹ̀yin olólùfẹ́ ìròyìn kúmọkùmọ ẹ subscribe ẹ share kí a máa gbádùn ara wa à ń kí iléeṣẹ́ babjẹ́ nàìjíríà limited sọ wípé ẹ ṣé iná kò ní tan ọwọ́ yín àti gbogbo ẹ̀yin ti London náà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ẹ ṣé o iná kò ní tan ọwọ́ yín thank you ìròyìn kúmọkùmọ sì ń tẹ̀síwájú ẹ ṣé.